ìbéèrè yóò lọ sí ọ̀dọ̀ ṣéèkọ̀ Abdulrahman Balu wọ́n ní ẹjọ́ ṣé a lè pín ogún nípa kíkọ wíìlì sílẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹjọ́ ṣé a lè pe àfà pé kí wọ́n wá ṣàdúrà fún wa nílé bóyá à ń ṣe ọjọ́ òbí ni àbí àdúrà pé a fẹ́ dúpẹ́ fún ọlọ́run ọba lórí ìbéèrè ológun dẹ́yìn ọwọ́n tí a lè kọ sí wíìlì wíìlì ò túmọ̀ sí kápín ogún wálẹ̀ síwájú kí a tó kú nǹkan lè wọnú wíìlì ó kọjá àfọsílẹ̀ lórí tó pàtàkì lórí àlámọ̀rí ayé wa tọ́pọ̀lọpọ̀ sí máa ń sábà fojú sí o náà ni pé mo jẹ lágbájá báyìí lówó lágbájá báyìí jẹ mí lówó no wíìlì ò bẹ̀rẹ̀ níbẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ látòrí kọ dákọ rẹ sínú wíìlì kọ complete plate أنا مسلم إمدان وهي مسلمين على مذهب أهل السنة والجماعة لمذهب أهل السنة والجماعة gbogbo ẹ̀yin ọmọ mi pátá tí mo bá bí ẹ̀tẹ̀yìn àrọmọdọ́mọ mi ojú ọ̀nà iná ní kẹ́ máa rìn títí ayérayé ọlọ́run máa kún yín lọ́wọ́ o ọmọ tó bá lóun ó takò asìlù kan ní òṣèlú alìsù náwàl jama ọba tó láàárọ̀ tó lọ́sàn tó lálẹ́ yóò jò sí báyìí fún fún pọ́ìn ọbẹ̀ wíìlì nù gbogbo ọmọ mi tí mo bí pátá àtẹ̀yìn tí mo kó jọ àwọn wákàtí márùn-ún dánwọ́ yín o ọmọ fi ṣeré o ọmọ ní adábìlì mufradi Imam Bukhari rahmatullahi alayhi wa hadith Ali ibn Abi Talib radiyallahu anhu nínú àsọlẹ̀ tá nàbí sọ fún alì nìyẹn ẹ kó sọ pa sọlá wa zaka wa mamalakati aymanukum wọ́n fi yẹn náà gun ẹnikẹ́ni tó bá fi irun ṣeré nínú yín kò sí tí ó jẹ́ kí a máa sọ pé ká máa fi àdàbí ká máa ṣe kí ni o ká máa fi gbólóǹtò lè sí i kọjá pé yóò bí ìsábà kà sọ sílẹ̀ òkú kún tí ìbáṣepọ̀ òkú bá ṣépè sí ọ̀sá mọ̀ kọ́lẹ̀ bẹ́ẹ̀ mo wá jáde láyé o ẹ̀rí nọ́mbà bá tí ó sìnkú mùsùlùmí lánà ti súnnà bẹ́ẹ̀ ní kẹsì ní o gbogbo ọmọ kan tó bá gbàgbàdà lé náà tó lọ́wọ́ máa jẹ màálù òun máa fẹ́ràn ya lẹ́yìn ikú mi ọba tó láàárọ̀ tó lọ́sàn tó lé gbogbo àsìkò kó dé orí báyìí fún pam ọ máa ń sọ lọ́wọ́ sọ lọ náà ló wá dórí pé tọ́ ń bá kúrò láyé ogún mi o ìlànà islamu ní kẹ́ẹ̀kì pín o ẹni bá lóun ó yarí yóò fi ìlànà mí pẹ́ tó yàtọ̀ sí islamu ọba tó ní gbogbo àsìkò pátá ojú orí báyìí mo pam nígbà yìí báyìí ká gbogbo ẹ̀sán kálukú farabalẹ̀ yóò bó bẹ̀rù ọlọ́ndé lẹ́kùn ní ṣùgbọ́n bẹ̀rù èpè òkú torí kẹ́rí wá fọ́ wọn lásán báyìí òkú sì sọ o ọlọ́run sọ yóò jọ wọn lójú ànábì ìṣẹ́yìn yìí ni òkú òkú sì sọ o màá sọ àwọn kan gidigidi kalẹ̀ lẹ̀

wọ́n bá kú tán àmọ́ tí ọkú lórí nínú property wọ́n ké sáwọn àfà tí wọ́n máa ń pẹ́ ẹni tí ẹ bá wa tẹ́kí ni o ẹ bá wa pínkún ìlànà Islam tó tí wìlì máa ń kó sínú pọ̀ kì í ṣe pé a kan sogún òsogún nìkan ìyẹn jẹ́ ọ̀kan question ẹlẹ́gẹ̀jì àwọn tí wa ẹ wá ṣàdúrà fún mi nílé eléyìí kì í ṣe ìlànà tí ó jẹ́ ìlànà àwọn sunnah kílọ́fà àbáyẹn nínú sí àwọn ẹni ìṣáájú wa but eh, kéèyàn sọ pé káfà ṣàdúrà fún ni sí nǹkan kan bẹ tí ó burú ń bì yẹn kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n yẹn kọ́ ni tí ó dáa jù yẹn kọ́ ló dáa jù nígbà mo sí hadith Imran ibn Hussein ah, ah, hadith Abdurrahman kọ́lọ́n kó bá ní fọ́n fẹ́ hadith Sa'id ibn Jubair ní Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu kọ́lọ́n bá ní yọrọ sí gbogbo wọn tó nípa wípé nígbà nábì ń sọ̀rọ̀ àwọn sàbọ̀n الذين يدخلون الجنة بغير حساب ولا صادق عذاب وهو الجنة ليس سيروسه يعرف أن النبي صلى الله عليه وسلم لا يسترقون ومن وكيه wọ́n máa rókíyà sí wa máa ṣá àdúà kí náà pé rókíyà kọjá àdúà àdúà náà rókíyà sọ ọmọ ìyá wa tí wọ́n sà gẹ́gẹ́gẹ́gẹ́ yíwà tí pé rókíyà tó ń jẹ́ nǹkan mí lọ́tọ̀ ẹ́ bóyá gárọ́dù bísínẹ́sì ní gárọ́dù kìíní kan ní gbogbo ẹ̀ àdúà náà ń pè rókíyà rókíyà làdúà sànẹ́bí láwọn tí wọ́n wà lùjẹ́ náà láìsẹ̀ sí rosẹ́n ni àwọn náà làwọn tó yẹ pé láyé sẹ̀rkúrò wọn ní máa pe àwọn èèyàn wá sí rókíyà fún wọn nígbà tó ọ̀gá lè dá sí wọ́n tán bá lè fi náà jó egbò fúnra wọn wọn ní kéèyàn pé kán wá bá wọn jó ọ̀nà tọ́tọ́ yẹrùn bẹ́ẹ̀ sì ni wọn ò ní ṣe ń sí tọ́tọ́ yóò kí ni wọ́n ń gbé ní tọ́tọ́ yóò náà ní ẹ̀tọ́ ṣàhómi kéèyàn máa mọ̀ sẹ̀lẹ̀ ọjọ́ iwájú túrù kí ni o bóyá túrù ń tó fojú rí àbí ń tó fetí gbọ́ àbí ń tó ṣe àbí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ìdáǹgbé tọ́tọ́ yóò náà nù ìyá aláṣọ funfun mojírí láàárọ̀ yìí ìyá gbàgbọ́ kọ́ yìí aláṣọ pupa mojírí ìyá gbàgbọ́ kọ́ yìí Eh? aláṣọ dúdú mo kọ́ jírí bọ́bá bí wọ́n ti sọ ọlọ́pàá ọ̀ nífẹ̀ẹ́ jírí jama abuké mo kọ́ rí bọ́bá ọmọ tó yarọ ọ̀ ní rí tó gbóró àwọn nǹkan yẹn tàtọ́ yóò rìn àná ní wọn láyà tàtọ́ yarọ àwọn tí ó wà lùjọ́ náà láì ṣèṣúró sí òní máa ń sin yẹn bákan náà wàlá àwọn alárọ̀ bí yàtọ̀ wàtàlẹ̀ ọba tó dá wọn ni wọ́n gbára lé lórí tòtòrí ẹ̀ kò sí wọn bí kéèyàn sọ pé lágbájá ẹ gbàgbé mi inú àdúrà ẹ̀sàdúrà fún mi ìyẹn ò burú ìgbọ́n káfá ní gbéra ńlé rẹ̀ kó máa lọ sí ọ̀dọ̀ olówó kan àbọ́dọ̀ kìíní kan mọ́jú gbajúmọ̀ lọ́dún ìbí díà ní àwùjọ ti wa lè ní eléyìí kìí ṣe àṣà a lọ́dún àfà gidi kò sínú ìfáfà gan ilé káfà bá ma rẹ̀ láfà ọ̀dán bá ní a ṣàdúrà fún wa ibi ọdún ó sì ná ọlọ́run sọ fún ìgbàdúrà rẹ kọ́ ni ilé ìgbàdúrà kò sẹ̀ níbi ọdún ilé bá gbà ọkọ̀ fún dráìfù ní mọ́tò ọ̀kadà ni bẹ́lọ́n fún ṣùgbọ́n karamọ̀ tọ́pọ̀lọpọ̀ wa fi sínú àdúrà jẹmọ́ inú ta fi gbára wa jù lágbàáyé láwùrán àwa mùsùlùmí tó dàbí ọ̀rọ̀ àdúrà òsì ó dẹ̀ ṣe lọ́dún àkẹfẹ̀rí náà so torí ẹ̀ kò sí tó burú kí a ní ká sàdúrà fún yàn kí ẹni yẹn sàdúrà fún yàn ṣùgbọ́n kéèyàn ó máa tọrọ ẹ̀ dá ọ̀dà ju kí èèyàn máa tọrọ ẹ̀ lọ wọ́n náà sàdúrà fún rárá rẹ̀ fáwọn oríṣìí bíi mẹ́ta àmọ̀ sọ yẹn lọ́jọ́ iwájú ayé bára àwọn afá àwọn àmọ̀ sọ fún mi torí àtìkù so látàrí ilé ìgbọ́n káwá láǹkó kùrá a lè fa lọ́dọ̀ ẹnìkan a lè ṣe wá gbogbo yẹn àdádálẹ̀ ní ìtàwọn àfáà súnà tí wọ́n ti ń pè wá sí àkíyèsí lé lórí kílọ́fà òrùkọ́ àrí ní ìsúnṣe àwọn ẹni ìsáájú rẹ̀ àwọn sábí ànábì èsì ànábì náà fi kọ́ wọn a sì lè mọ ẹ̀sìn ìsìnjà àwọn ìyẹn lọ tàbí máa ń sọ fún wa káàrin ìlànà wọn lórí àdúrà ni lórí àsìkiri ni lórí àwẹ̀ ni ní ọmọdé ẹbí tá a jẹ́ ń bì yẹn bàbá wa sọ pé ìtọ̀ká pè wá sípìlẹ̀ Islam ife di ọ̀tá ife dọ̀tẹ̀ ife di wàhálà ẹ̀ẹ́n kí ni kàn ń takò tọ̀ríkọ̀ wa ni tọ̀ríkọ̀ wo lẹ̀ yín gbé kalẹ̀ yẹn Ọlọ́run rántí wa àbá àbá tó gbé lórí kọ̀rí kọ̀ yìí oúnjẹ lẹ́mọ̀ ṣe jàmọ́tà nábì tírénì lọ gbogbo yẹn ni tí à ń sọ àbá sọ ń ṣe wá ní amẹ́ríwá kó kọrùn ẹgbà gbogbo bọ́dì ìwé ẹmọ gbé lọ yẹn so torí tí a bá rí nílànà ẹni ìṣáájú wa la máa ń tẹ̀lé lérí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn rí nǹkan náà fà ń sọ láìpẹ́ yìí wípé àwájú àrùn mọ́ni bídíà bídíà bídíà níjò láṣẹ ká máa polongo àwọn nǹkan wọ̀nyí dà fún yín mọ́tò lẹ́yìn náà ń gòyẹ sí ìṣe mọ́tò lọ́lọ́run fẹ́ràn ànábì ni àbẹ́ni ọlọ́run sọ pé kànábì wájú ọkọ̀ móbì òjíṣẹ́ ọlọ́run ló ṣe láti wá kọ́ wa lẹ́sẹ̀ láti wá kọ́ wa níwà nǹkan méjèèjì yẹn dẹ̀rẹ́ anybody ò ní mọ́ sí kù ibi ọlọ́run ti ní amọ̀ tẹ̀lá ànábì ni kí pé ẹran ànábì gun rànkúmí sí ànábì gun rànkúmí tàdá yóò náà ni lẹ́ni tí ń sin fi rànkúmí sí lọ́nu ìdí inú tó bá láyé lò náà ló ń gbà ní kó bá mọ́tò láyé rẹ́ lò irinṣẹ́ ni pé gbogbo orú nǹkan bá nìkan gbọ́ yé pé máa dá ẹ máa rọrùn àwọn tí ọba dákan mọ̀lẹ́ máa kó láyà jẹ ẹ̀yìn náà ń gun mọ́tò ẹ̀yìn náà ń gun ẹ̀yìn náà ń lo tẹlifóònù ẹ̀yìn náà ń ṣe kíní kan ẹ̀yìn náà ń ṣe kíní kan àwọn ẹ̀fẹ̀ kọ́ kún ẹ̀kọ́ ẹ̀fìmọ̀ kún ìmọ̀ lọ́lọ́run rà nábì fún akọ́ wa òun náà lẹ̀sìn àti ìwà ìjọmọ lúwà bí tẹ́lẹ̀ bọ́jú sí lè máa ṣe tó àyè máa ṣe kó ní ọlọ́run kìlẹ̀ àmọ́ tẹ̀lé ká mọ́ fọ́lù ẹ̀ nínú ọ̀gọ́lọ́run kó